ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń wò wá àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀ ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun a ó máa ti ibi pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ dé ibi ìròyìn tó ṣe gbòógì jùlọ Sekinat Ọláìdẹ́rajì ni orúkọ mi. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau ti fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé wọ́n ti fi ọwọ́ ṣìnkún òfin mú arákùnrin kan ẹni ọdún méjìdínlógún tí orúkọ rẹ̀ ń jẹ́ Marvelous Luka látàrí ẹ̀sùn wípé ó fi ipá bá ìyá bàbá rẹ̀ ẹni àádọ́rin ọdún lò pọ̀ ní ìpínlẹ̀ Plateau ọlọ́pàá olùfẹ̀sùnkanni tó wà nídìí ẹjọ́ ọ̀hún ìyẹn inspector Muleng Alex sọ wípé Luka ní abúlé Dangugu ní agbègbè apá ìwọ̀ oòrùn Mangu ní ìpínlẹ̀ Plateau Alex ni wọ́n ti gbé afurasí ọ̀hún re ilé ẹjọ́ yóò sì jẹ́jọ́ rẹ̀ ní ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Panchi ní ìpínlẹ̀ Plateau ìyàlẹ́nu tó wà nídìí ọ̀rọ̀ ọ̀hún ni wípé ìyá arúgbó tó fipá bá lò pọ̀ jẹ́ ìyá bàbá rẹ̀ nígbà tí Lucas ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ó sọ wípé nígbà tí ìyá bàbá òun sùn lòun lọ ga ìyá náà mọ́lẹ̀ látojú oorun ó ní nígbà ara rẹ̀ dìde tí kò sì mọ bí yóò ti mú un mọ́ra mọ́ ló mú òun wọ ibi tí ìyá bàbá òun sùn sí lọ fipá bá a lò pọ̀ ó tún jẹ́wọ́ wípé bí ìyá àgbà náà ti ń pariwo ni òun kò fi sílẹ̀ kò tún ṣàìsọ wípé lẹ́yìn tóun hùwà ńlá bí ọ̀hún tán ìyá náà sagbára láti mú un fún àwọn agbófinró ṣùgbọ́n ó sá gba àárín ọjà ní ibi tó ti ń ti ọmọlanke jẹun àmọ́ lẹ́yìn ìgbà náà tí ìròyìn kan àwọn aráàánú ọjà ní àwọn ènìyàn ọ̀hún yà bò tí wọ́n sì fi lé ọlọ́pàá lọ́wọ́ lẹ́yìn tí wọ́n ti lù ú ní àlùdojúbolẹ̀ lákòótán ó bẹ̀bẹ̀ pé iṣẹ́ ìṣù ni bákan náà ló tọrọ àforíjì lọ́wọ́ àwọn àgbààgbà àti bàbá bàbá rẹ̀ tó jẹ́ ọkọ ìyá arúgbó tó fipá bá lò pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó wọ àádọ́ta ní iye ní ikọ̀ ọlọ́pàá Operation Safe Delta ti fi ọwọ́ ṣìkún òfin mú ní ìpínlẹ̀ náà ní agbègbè ìdàgbàsókè kan tó ń jẹ́ Udu ní ìpínlẹ̀ Delta ní àwọn agbègbè káàkiri ni wọ́n ti ṣa àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún àìmọye rògbòdìyàn láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà ló ti ṣokùnfà ìṣekúpani àti olè jíjà ní agbègbè ọ̀hún kọmíṣánná fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta Mohammed Hafiz Inuwa sọ wípé àwọn fi ọwọ́ òfin mú àwọn ènìyàn náà láti wáwọ́ ìbàjẹ́ bọlẹ̀ ó wá ní àwọn yóò tẹ̀síwájú láti tọwọ́ ìbàjẹ́ bọlẹ̀ ní ìpínlẹ̀ Delta nítorí ní ojoojúmọ́ ni àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún fi ń dá rògbòdìyàn sílẹ̀ ní ìpínlẹ̀ náà. àwọn irinṣẹ́ ọṣẹ́ tí àwọn oníṣẹ́ ńlá bíi fi ń dẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà légbodò ni wọ́n ń kó wọlé láti ìlú Turkey Ivory Coast àti Libya gẹ́gẹ́ bí ìjábọ̀ ìwádìí tí àjọ kan tó ń jẹ́ conflict armament research group ṣe wọ́n sọ wípé ọ̀pọ̀ àwọn ohun olóró náà láti ilẹ̀ turkey ni ó ti pàṣẹ àwọn oníṣẹ́ kan wọlé àti wípé òun làwọn darandaran ń lò láti fi gbẹ̀mí àwọn àgbẹ̀ ó sì ti wà ní orílẹ̀-èdè yìí láti ọdún 2014 ìjábọ̀ náà tún fi hàn pé àwọn irinṣẹ́ ọṣẹ́ ìtàjẹ̀sílẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Katsina àti Zamfara ní àwọn àpẹẹrẹ pé ti àwọn iléeṣẹ́ kan ní apá ìlà oòrùn Asia àárín àti ìlà oòrùn Amẹ́ríkà ni wọ́n ti ṣe yàtọ̀ sí eléyìí wọ́n ní àwọn èyí tí wọ́n ti fi ń dẹ̀mí àwọn ènìyàn légbodò ló fi ara jọ èyí tí ọ̀pọ̀ àwọn ikọ̀ ológun ilẹ̀ Cote d'Ivoire àti Libya ń lò yàtọ̀ sí eléyìí ìjábọ̀ àjọ conflict armament research group tún fi hàn pé ọ̀pọ̀ ìbọn táwọn agbésùnmọ̀mí àti àwọn aṣekúpani kóni lẹ́rù lọ tó ń jẹ́ bandit ń lò ní ti àwọn ẹlẹ́rìí tí orílẹ̀-èdè Iraki ti ṣe láti ọdún 1987 ní pàtàkì ìjábọ̀ wọn fi hàn pé ní ọdún 2016 ìgbìmọ̀ tí ààrẹ gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ìbọn kéékèèké àti ohun ìdáàbòbò ara ẹni tóun tàwọn ẹgbẹ́ tó ń gba ìjọba lámọ̀ràn lórí ọ̀rọ̀ ohun àlùmọ́nì gba àwọn ohun ìṣọṣẹ́ tó wọ ẹgbẹ̀rún mẹ́fà ní ìpínlẹ̀ Zamfara bẹ́ẹ̀ ni wọ́n gbà ní ìpínlẹ̀ Katsina wọ́n sì gba bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ní ìpínlẹ̀ Benue lákòótán ẹgbẹ́ Conflict Armament Research Group ké sí ìjọba láti yẹ ìjábọ̀ rẹ̀ wò fínífíní kí wọ́n sì gbé ìgbésẹ̀ lórí àti rí i dájú wípé wọ́n gbégi dínà kíkó gbogbo àwọn ohun ìṣekúpani ọ̀hún wọ ilẹ̀ nàìjíríà nítorí láti bíi ọdún mẹ́ta ni àjọ náà ti wà lẹ́nu ìwádìí wọn. Àwọn olùdarí àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti fẹ̀hónú hàn lọ sí iwájú iléeṣẹ́ aṣojú ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ UK èyí tó wà ní ìlú Àbújá látàrí bí ètò ọrọ̀ ààbò ṣe ń fi ojoojúmọ́ mẹ́hẹ̀ ní ilẹ̀ nàìjíríà uche secondus tó jẹ́ alága yanyan ẹgbẹ́ náà ló sọ wípé ìdí tí wọ́n fi tò lọ sí iwájú àwọn iléeṣẹ́ aṣojú àwọn orílẹ̀-èdè ọ̀hún ni láti fi ìwé ìfẹ̀hónúhàn wọn lé àwọn iléeṣẹ́ náà lọ́wọ́ nítorí ọ̀rọ̀ ètò ààbò ti bàjẹ́ kọjá àfẹnusọ ní orílẹ̀-èdè yìí ó ní agbára rẹ kò fẹ́ ká ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà mọ́ nítorí náà kó kọ ìwé fi ipò rẹ̀ sílẹ̀ ó tún ní àwọn aṣòfin àti àwọn adarí ìjọba gan kò lè kápá rẹ̀ wọ́n tún wá gbọ̀nmú sí ìdájọ́ ilé-ẹjọ́ gíga tó ga jùlọ ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn supreme court tó jáwé gbélé ẹ̀ lé Emeka Ihedioha lọ́wọ́ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Imo bí àsìkò tí à ń kó ìròyìn jọ ọ̀rọ̀ ṣì ń lọ lọ́wọ́ lórí rẹ̀ a ó máa jábọ̀ rẹ̀ fún yín bó bá ṣe ń lọ. gómìnà àtíkù bàgúdù ti ìpínlẹ̀ kebbi ti bu ọwọ́ lu àwọn ogójì olùdámọ̀ràn pàtàkì àti àwọn olùrànwọ́ pàtàkì sí ìjọba rẹ̀ tó wọ ọgọ́rùn-ún ní iye akọ̀wé sí ìjọba náà babalẹ̀ yọrì ló ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ náà nínú àpérò pẹ̀lú àwọn oníròyìn ní ìlú benin kebbi tó jẹ́ olú ìlú kebbi lẹ́yìn ìpàdé àkọ́kọ́ wọn pẹ̀lú gómìnà bàgúdù wọ́n pinnu láti ṣiṣẹ́ gbé ìjọba bàgúdù lárugẹ kí gbogbo ìpinnu rẹ̀ fún ìpínlẹ̀ náà lè di mímúṣẹ. gómìnà bàgúdù tún ti pín iṣẹ́ fún àwọn kọmíṣánná tuntun ní ìpínlẹ̀ náà bẹ́ẹ̀ ni ó sọ fún wọn pé kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. àwọn kọmíṣánná ọ̀hún ni ramatu gulma sí si ilé-iṣẹ́ ọ̀rọ̀ òfin ibrahim ogi sí si ilé-iṣẹ́ ìṣúná alhaji kangiwa sí iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ omi Kaliel Gidado fún iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Kebbi tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti eré ìdárayá Rekia Ayuba sí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ okòwò àti ètò ọrọ̀ ajé àti Mamura Wara fún iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Kebbi tó ń rí sí ọ̀rọ̀ ìlú koro àti àṣà bí ó tilẹ̀ jẹ́ wípé kò tíì sí àkọsílẹ̀ kankan nípa ìbẹ́sílẹ̀ àrùn ibà lásà ní ìpínlẹ̀ Èkìtì síbẹ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀hún sa gbogbo ipá rẹ̀ láti rí dájú wípé kò sí tó jẹ́ ìbẹ́sílẹ̀ àrùn ibà lásà gẹ́gẹ́ bí aṣojúkọ̀ ròyìn wa ti jábọ̀ ẹ já bó tilẹ̀ jẹ́ pé kò tí ì ṣàkọsílẹ̀ pé èèyàn kankan ti lárùn lásà nípínlẹ̀ èkìtì síbẹ̀ ìjọba ìpínlẹ̀ èkìtì ti gbé ìgbésẹ̀ akin láti pinwọ́ ìtànkálẹ̀ ibà lásà nípínlẹ̀ náà kọmíṣánná àfẹ́tò ìlera nípínlẹ̀ èkìtì dókítà mojísọ́lá yàyà kọ́ládé ló sọ̀rọ̀ yìí nílùú adó èkìtì wípé ìjọba ti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn láti rí i pé wọ́n mójútó àwọn àmì tó máa ń tara àìsàn lásà jáde bíi kára ọmọ ọgbóná lára láìsí ohun tó ṣokùnfà rẹ̀ àti pé kéèyàn tún má lè sọ pàtó bó ṣe ń ṣe gan gẹ́gẹ́ bí àwọn àmì lásà òwò àfikọ́rọ̀ rẹ̀ wípé wọ́n ti ya ilé ìwòsàn ọba adéjùgbé tó wà lópòpónà agric ọlọ́pẹ́ nílùú adó èkìtì sọ́tọ̀ gẹ́gẹ́ bí ibùdó tí wọn yóò mọ̀ fi àwọn tó bá lárùn lásà pamọ́ sí títí di ìgbà tí wọn yóò fi rí ìwòsàn bákan náà ni dókítà yàyà kọ́ládé tún sọ pé wọ́n ti pín àwọn ohun èlò gbogbo sáwọn ilé ìwòsàn alábọ́dé ilé ìwòsàn tó wà fákànṣe ìtọ́jú tó fi mọ́ àwọn iléèwòsàn gbogbonìṣe àti tẹ̀kọ́ṣẹ́ ìmọ̀ ìṣègùn òyìnbó tó wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ náà pẹ̀lú àrọwà sáwọn èèyàn ìpínlẹ̀ náà láti yan ìmọ́tótó tó lè ṣẹ́gun àrùn gbogbo láàyò nípa fífọwọ́ wọn lóòrèkóòrè àti kí wọ́n sì jẹ́ kí àyíká wọn máa wà ní mímọ́ tónítóní tó fi mọ́ kí wọ́n sọ gbogbo ọ̀nà tó yẹ láti rí wípé wọ́n pa àwọn eku inú ilé wọn kí wọ́n sì tún máa gbé àwọn oúnjẹ wọn sínú abọ́ tó ní ìdérí nínú ọ̀rọ̀ tirẹ̀ ni olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà Káyọ̀dé Fáyẹmí ti ìpínlẹ̀ Èkìtì lórí ètò ìlera àwọn aráàlú dókítà Adéyí Ògúnṣakin ti sọ wípé kí gbogbo àwọn èèyàn máa fọwọ́ wọn lóòrèkóòrè láti bíi ọjọ́ mẹ́rìnlá nísìn láti last week monday àti ń sọ nípa ibà ọ̀rẹ̀rẹ̀ ibà ọ̀rẹ̀rẹ̀ ohun tó ṣe pàtàkì fún àwọn èèyàn wa láti mọ̀ ni pé eku ilé eku oko àwọn ni wọ́n ń gbé kinní yẹn wá tí wọ́n bá dẹ̀ ti wọnú ilé tí wọ́n jẹ oúnjẹ èèyàn ò gbúdọ̀ jẹ oúnjẹ àjẹkù eku bẹ́ẹ̀yàn ò dẹ̀ ṣe gbúdọ̀ jẹ oúnjẹ àjẹkù eku eku ò gbúdọ̀ rìn lórí abọ́ wa lórí ṣíbí wa lórí búrẹ́dì wa lórí kọ́bọ́ọ̀dù wa gbogbo nǹkan tá a bá máa fọwọ́ kàn tá a máa máa fi sẹ́nu eku ò gbúdọ̀ rìn lórí ẹ̀ òun la ṣe ń gbé àwọn èèyàn ní àmọ̀ràn pé kí wọ́n jáde síta kí wọ́n ra oògùn eku kí wọ́n dà á sílẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ohun gbogbo pẹ̀lú ọgbọ́n ẹni tó bá ní ọmọ ìkókó nílé kó má fi oògùn eku sílẹ̀ ní ọ̀sán gan kọ́ má dẹ̀ wọn kọ́ gbé sínú abọ́ kan lójú kan lálẹ́ ẹ̀kọ́ dẹ̀ fi ẹja gbogbo nǹkan tó máa ń fi sí yẹn eku yẹn á débẹ̀ wọn ní ìdá ti dà sílẹ̀ tí eku yẹn bá débẹ̀ tó bá ti jẹ́ kí ọmọdé tó jí nílé wọn á dẹ̀ gbé abọ́ àwọn oògùn eku wọn á gbé jáde wọn á lọ dànù ó dẹ̀ ṣe pàtàkì nǹkan tá à ń sọ ni pé nígbà tá a bá rí i pé àwọn èèyàn wọn ní ìgbónára ìgbónára tí ó ń dàbí ibà tá bá ti lo oògùn malaria fún bí ọjọ́ méjì sí mẹ́ta tí ò bá ti lọ tí temperature yẹn bá ti lé ní ogójì of eh, centigrade wọ́n mọ̀ pé wọ́n gbúdọ̀ lọ sí primary health center padà primary health center dẹ̀ máa dá wọn lọ sí secondary health facility àwọn tá à ń pè ní general hospital wa tán bá dẹ̀ ti débẹ̀ àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ṣe ètò láti gba àyẹ̀wò ìtọ̀ ẹ̀jẹ̀ láti wò láti wá yẹ̀ wọ́n wò dáadáa ṣe àmọ́ pé àwọn hospital wa secondary yẹn wọ́n ní àwọn dókítà àwọn dókítà olóyìnbó akọ́ṣẹ́mọṣẹ́ wọ́n á wo ọ̀nà fún wọn wọ́n á wo lymph gland wọn wọ́n á wo pé kò sí stiffness lọ́rùn wọn wọ́n á rí i pé wọn ò bì wọ́n á yẹ gbogbo ẹ̀yìn wọn wò inú wọn wọ́n á béèrè bóyá wọ́n ní ìgbẹ́ tó ṣàn gbogbo nǹkan bẹ́ẹ̀ bóyá wọ́n tiẹ̀ wà confused ṣẹmọ ẹni tó bá dé hospital tó bá lọ́jọ́ wo lè ní tó ní oṣù wo la wà tó ní ṣé kìí ṣe august ní báyìí ṣẹmọ kó ìfúnra wà ń bẹ ó jẹ́ wípé nǹkan kan ó ti ń ṣe ẹni yẹn díẹ̀díẹ̀ a ti mọ̀ pé irú ẹni yẹn ká yà á sọ́tọ̀ kì í ṣe pórí wọn yí but Lassa fever lè cause confusion ó lè cause kí èèyàn má mọ nǹkan tí ó ń sọ mọ́ sòrò àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n bá dẹ̀ ti pè wá a ti ní chain of command láti ìdó títí dé èkìtì teaching hospital títí dé àwọn eh, secondary specialist hospital wa mẹ́ta àti àwọn general hospital wa eighteen àti àwọn one hundred and seventy seven ehm, health centers wa gbogbo wa la ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ so kò sẹ́ni tó máa wà nínú èkìtì state healthcare system tó máa lóun ò mọ nǹkan tí ó yẹ kóun ṣe nísìn la ṣe ń bẹ gbogbo àwọn èèyàn àwọn èèyàn á dẹ̀ gba specimen ọjọ́ kan twenty four hours péré la máa fi ń gbọ́ èsì padà àádẹ́ sọ fún hospital tó bá pè wá mo dẹ̀ ń gba àwọn èèyàn lọ níyànjú pé kò sí ọ̀rọ̀ kan tá a gbúdọ̀ sọ síta lórí lassa fever yàtọ̀ sí pé ó jáde láti inú ọ́fíìsì kọmíṣánná elétò ìlera àti human services ní èkìtì gómìnà wa náà wọ́n dẹ̀ ti gbúdọ̀ lè gbọ́ sí i torí ó ní bí a ṣe ń ṣerú nǹkan báyìí ní gbogbo àgbáyé ni kì í ṣọ̀rọ̀ èkìtì nìkan kì í dẹ̀ ń ṣọ̀rọ̀ nàìjíríà nígbàkigbà tí àrùn gbòde yìí bá ti bẹ̀rẹ̀ we start with that um, chain of command and that uh, ìyẹn la gbọ́dọ̀ follow kí wọ́n sì rí dájú wípé gbogbo ihò tẹ́kùn máa ń gbà wọnú ilé wọn ni wọ́n di pátá láti ìlú Àdó-Èkìtì Bánkẹ́ Fájuyì ló ń jábọ̀ ìròyìn.